This is Dawa Nigeria. ni pé òórùn tó dáa yẹ kó máa ṣe kínni kó máa rùn nínú mọ́ṣáláṣí tó ń ti pẹ́ a kì í só nínú mọ́ṣáláṣí o akramakumullah tí bá ń gbọ̀n wá tètè túlẹ̀ ni o àyàfi tó bá ṣe pọ́ jábọ́ láì jẹ́ pé rí mú so ẹni tí sọ́sì jábọ́ mọ́ lọ́wọ́ tí ò rí mú ò ní jáde kí wọn náà máa ṣe hmm, hmm, ọkàn àbùkù tó bá dé so ní tí èèyàn máa ṣe ni pé tí bá jábọ́ ọ afọ ọdí mú báyìí ó ṣe bí gbà tó ṣe pé rẹ ọ ajáde kó nu ẹ̀kọ́ tí Islam wà ní. tọ́ eh, akramakumullah ẹ̀sìn mọ́tótó Islam à sì ń dúpẹ́ fọlọ́ ń pèsè wa mùsùlùmí. anybody tẹ̀ bá rí mọ́ṣáláṣí tó ṣe Allahu ẹnìkan kò sí gbẹ̀ǹdì rẹ̀ kò sì sí tọ̀ǹdì rẹ̀ gbogbo apáta la mọ̀ bẹ́ẹ̀ yàtọ̀ sáwọn míì níbi táwọn ti ń ṣẹ̀sìn tiwọn bíbẹ́ yìí náà ti mọ̀ wípé agbègbè wọ ibi ẹ̀sìn míì ìròpófin kan sọ pé má ṣe bẹ́ẹ̀ ìgbẹ́ wa ń di rẹ òun náà sọ pé ta wà àwọn oníṣẹ́ tí ó sì gbẹ̀ǹdì rẹ̀ mo rò pé yé wa gba Islam. ó ti wáá jọ̀gá nídìí ẹ̀sìn kan rí nígbà tí wọ́n á ń ṣe sọ́láàtì sọ́láàtì àkọ́kọ́ tí ọkọ̀ ṣe inú láyé rẹ̀ wọ́n á rí kẹ́nìkan dúró lẹ́gbẹ̀ẹ́ òun ọlọ́run fẹ́ fi kọ́ lẹ́kọ̀ọ́ ẹni tó dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹ̀mẹ̀wá ní jáde tó máa ti ṣe sọ́láàtì débi kan yọ jáde yóò tún lọ tún àlùwàlá ṣe yóò tún padà wá ó tún jáde ó tún lọ bí àwọn tó máa ń jẹ bíi bóyá àdàlú ẹwà mọ́gẹ́dẹ̀ mọ́gẹ́gbó kíní tí ọ̀jọ́ra wọn tínú rẹ̀ ó máa ṣe kúrúkúrú tọ́ nígbà tí wọn parí sọláàtì tó ń ti náà sá parí sọláàtì ẹ tipátipá wọn á ní ẹjọ sà ẹ wọn rí pé ẹ ń jáde ẹ ń lọ ẹ ń bọ̀ ẹ ń lọ ẹ ń bọ̀ kí ló dé. ó ní à ni mo sóni yìí sóni yìí sọ bá ti wá ní wọn lọ tún àlọ àlá lọ ní à kí ló bá dín bẹ <laughs> kí ló bá dín nu pé ká só ká sì máa bá sọ láti lọ kí ló bá dín pé à náà nínú Islam ẹ bá ti só láti lọ tún àlọ àlá ṣe ni ó ní Allahu akbar síbi Islam ṣe rí nu oníwẹ̀ ẹni ọ̀nà àjẹpẹ́sìn ọlọ́ọ̀ni ó ní ah, toró ti jẹ́ ọ̀gá nínú ẹ̀sìn àwọn rí àsìkò tí òun bá ń pariwo fún wa pé ẹ gbàdúrà ó lè ti sólẹ̀ mẹ́wàá tẹ̀wọ̀n pé báriwo bá pọ̀ <laughs> ó lè bí so so nínú Islam akramakumullah ẹ̀sìn mara lẹ̀sìn Islam ẹ̀yin náà máa wòra yín wò ẹ dákun jọ wo lọ ṣẹlẹ̀ rí láyé yín láti gbà tẹ́ ti gbájú pípẹ́ ìyàgbẹ́ ẹ wá rómi tẹ́fì tábà ẹ sì rí nǹkan kan míì tẹ́ ẹ lè ṣe nu ìgbẹ́yìn ẹ wá kó ṣòkòtò yín mara ọkàn yín sì tún balẹ̀ ẹ tọkàn rẹ bá balẹ̀ ẹrú rẹ ìmánì rẹ ọ̀dà ìmánì rẹ ọ̀dà ẹ gbọ́n dáná Ànábì sallallahu alaihi wasallam ni àtọ̀húrù ṣọ́tòrò ìmán sísè mára ìdajì ìmánì ni akaramakumula níjà wò lẹ tọrí tẹẹta bá tẹẹsì fi nǹkan kan níbi títọ ti jáde tẹẹsì tó kó sókòtò mára tẹẹsì tó ń rẹ́rìn lọ tẹẹsì bọrọ yín àwùjọ bìlà tọ́ba gbé bẹ́ẹ̀ ni wọ́n bá rí ọ̀gbádùn ọ̀gbádùn rárá ni torí ẹ irú àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ kí wọ́n lọ sọ́ra ìyà sàárè ń retí wọn. ó wá nínú hadith pànàbí sallallahu alaihi wasallam kọjá gbègbè sàárè méjì ó ní innahuma la yu'addaban wa ma yu'addaban fi kabir wa innahu la kabir ìyà ń jẹ àwọn méjèèjì lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn olùmọ̀ wa ni kò nídìí kọ́ ọmọ wa lọ mùsùlùmí ni wọ́n àwọn tó wà nù sàárè mùsùlùmí ni wọn tó tó wáyé kèfèrí ni tẹ́lẹ̀ náà kí ni máa ṣe kèfèrí naam ìyá náà ló dìbò fún àmọ́ ńgbà táwọn ẹbí bá ń sọ̀rọ̀ àmọ́ fi làákà ìgbọ́ yé ìyá ń jẹ wọn ó túmọ̀ sí pé mùsùlùmí ni wọn kò yẹ kí yọ jẹ wọn gbà wọn ti jẹ mùsùlùmí ṣùgbọ́n wọn ṣiṣẹ́ ẹ̀yà etí sì ń kó ya jẹ wọn kì í ṣe nǹkan lọ títí á ó tiẹ̀ lọ títí ó tóbi ọ̀kan nínú àwọn méjèèjì kana la yastatiru. min bawlih nínú riwaayà kan kana la yastanzihu min bawlih nínú riwaayà kan kana la yastabri'u min bawlih. ọ̀kan sọ ikú tí fura sọ̀rọ̀ ẹlòmí ọmọ ẹ ń lọ kọ lẹ́tà sí dhl ló máa yóò pé ẹ ẹni tá a kù tí ó rí owó ẹni àìgbára pamọ́ kẹ́kín ni àṣà yorùbá nù pèsè islam tó o bá kú gan ni kó o pé kó o sídìí rẹ kó o máa wò kójó yọ. rìwáyà kan sọ pé tọ́ba tọ̀ kìí ṣe mara àbẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ̀n tọ́ba tọ̀ kìí ṣe mara àtẹni tó ṣe mara àmọ́ tó tún sẹ́tọ̀kù tí ń dà yókù pàǹtì sẹ́wọ̀n pé kò ṣe mara náà nù kò ṣe mara because tó bá lọ tọ̀ wá farabalẹ̀ wàá jẹ́ kí gbogbo òtọ́ jáde ná kó tó di pọ́ ọmọ tábà torí kọ́ máa jẹ́ pé àṣàrí là ń kọ lẹ́tà sí máa rọra fọgbọ́n gbóòórùn pàǹtì rẹ wò lẹ́ẹ̀kan láàrin kó fi máa sáfù wò ló tò sí yéésù ọmọdé nìkan ni máa tọ́ ṣòkòtò àgbàlagbà wà tí máa sẹ́tọ̀kù sí ṣòkòtò tó yẹ pé ṣòkòtò rẹ kò ṣeé kó lóko rẹ o sọ gbogbo rẹ àwọn ilé nǹkan o nínú tí máa fàyà Islam ẹ̀sìn mọ́tótó ẹ̀sìn mọ́tótó ni anabi sallallahu alayhi wa sallam ń ṣe sọláàtì lọ́njọ́ kan ọkàn bọ́ bàtà alẹ̀ ni à sípò wọ bàtà lórí sọláàtì bẹ́ẹ̀ ni sunna ni ká wọ bàtà ṣe sọláàtì ṣùgbọ́n táàbà tẹ̀lé sunna ń àgbọ̀dọ̀ tako sunna tọ́ba yìí kí wọ́n ti tẹ́ ìtẹ́sí mọ́sálásí wọ́n ti ṣe dáadáa masha Allah la quwwata illa billah mo á gbé bàtà mo fi tẹ̀ mọ́lẹ̀ pé mo fẹ́ tẹ̀lé súnà àkọ́dá báwọn o tọ́ gbé bàtà mo ti fi ń kó dọ̀tí bọ̀ àbí ẹ̀kọ́ ni so tí mo bá gbé débẹ̀ tí mo á ní ẹ̀yin ọ̀gbọ́n pa súnà bẹ́ẹ̀ nígbà tó ka súnà wọn á sọ pé rúulẹ̀ yìí lànà bí fi bàtà tẹ̀. torí mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam ẹ̀bí ẹ̀ máa pé pẹ̀ lásán ni èpè àtòkúta wẹ́wẹ́ torí tí mo bá tẹ̀lé súnà yẹn máa ń tẹ̀lé súnà gbọ̀ná súnà ni ní ìṣerú bí ní tí a fẹ́ ṣe sọ láti mẹ́ wọ́n bàtà rẹ kò sí wàhálà mẹ́ kò jẹ́ nìkan kan lọ́dún nígbà wọ́n bàtà wọ́n bí náà àpé ah, ẹ bọ́ bàtà ta a sì sọ láti wá báwọn. anabi sallallahu alaihi wasallam wọn bọ́ bàtà lẹ̀ gbogbo sàbẹ̀ náà bá bọ́ tiwọn lórí sọláàtì àwọn sàbẹ̀ yẹn wọ́n kọjá ẹni tí a lè sojú di àwọn ń ti wọn wọ́n retí kánábí ó sé ni káwọn náà ó sé kọ́ pátì káwọn náà pátì kíákíá àwọn ò rí bẹ́ẹ̀ àìmọye nǹkan lẹ ti gbọ́ pé ànábì ni a ṣe tẹ́ ẹ̀ ṣe tẹ́ ẹ̀ máa ṣàgídí pé after all kí ló ṣe fún mi tí n bá ṣe èmi ò ní nǹkan kan tí ń ṣe fún ọlọ́run náà ni tọ́ba ní ìwọ ti ṣe tán ìwọ ti ṣe tán láti kojú ọlọ́run tí ó bá ṣe kó ṣe múra sí tó ń ṣe àwọn sàbẹ bọ́ bàtà kíákíá ńgbà tí wọ́n á parí sọ́láàt ní anábì wọn á rí kí àwọn sàṣẹ̀sì mọ̀ pé ó ní mò ń rí yín gbẹ̀yìn mi gẹ́gẹ́ bí mo ṣe rí yín gbáwájú mi bẹ́ẹ̀ là nàbì sọ àmọ́ wọ tó a sọ pé al-ulama warasatul anbiya nígbà àwọn olùmọ̀jogún àwọn ànábì ọlọ ìwọ náà wà ń ra àwọn èèyàn lẹ òòrí wa irọ́ ni ẹ̀ńtọ́ wa wájú rẹ nìkan ló lérí sòṣùgbọ́n ànábì sallallahu alaihi wasallam bí ń ṣe rẹ́ni tọ́ àwọn wájú rẹ̀ ní túnṣe kí ni ní rẹ́ni tọ́ wà lẹ́yìn ànábì tiri kan bọ́ bàtà ńgbà tó parí sọ kí ló mú yín bọ́ bàtà ah, ìwọ lọ wọ́ làwọn náà fi wọ́ ọ nígbà tá a ṣe rí tó bọ́ ta lẹni tí yóò kó nfẹ́ soríire tí ọ̀sẹ̀ tiẹ̀ kù subhanallah anabi wa ni tó ṣẹlẹ̀ ni pé malayika jibril wá bá mi ó ní mo ti ṣí bàtà kó gbẹ mo ti ṣí bàtà kó ẹ̀gbin kí n bọ́ọ̀lẹ̀ lórí sọlá ni mo ṣe bọ́ọ̀lẹ̀ kí n nu ẹ̀gbin tó wà ń bẹ̀ kó ń bẹ̀ ta ló wá bẹ́yìn. wọn kàn tó bọ náà ni <laughs> tó mú kí wọn náà bọ tiẹ̀ lẹ bó la ṣe ní bọlé yìí ń onidi wáyà bẹ́ẹ̀ làwọn sábẹ́ rí àwọn onídìí àlàyé kan rẹ́gẹ́dẹ́ tọ́ba tí ní tá sìn kankan báyìí wọ́n ṣe nù ètò yí àrùn jù ànábì mi kọ́t wọ́n hajj dágbére kan tó wàlá ẹnìkan kan ọ̀yọ́ra rẹ̀ lẹ́nu pé ah, ájí oríṣi mélòó ló lè wà ẹ èwo ni ká ṣe èwo ni ká má ṣe kálukú kan dàníyàn lọ́kàn rẹ̀ pé irú àníyàn tá nàbí dà èmi náà dà irú àníyàn wò lálà nàbí dà àmà bí bá ti ṣe làánà ọmọ ṣe subhanallah alazim so bẹ́ẹ̀ làwọn sàbẹ̀rì torí di eléyìí ẹ̀sìn mọ́tótó lẹ́sìn islam jẹ́ máa ẹ̀sìn mọ́tótó ńlẹ̀sìn islam.